بركة ولقد أرسلنا فعمل عليه وكان عاقبة إلا عباد الله ولقد نادانا نوح أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ti ọdọ fourteen hundred and forty tó kì í ṣe déédéé parí gregorian calendar english twenty two may two thousand two thousand nineteen insha allah alahu kó ọrọ jíjí oyin albarka iyosu albarka gbogbo lè tàbí albarka alahu abiyo ibi emukola albarka tó yíwọ alumọ̀nà. namu gbola yara barka dunyo dunwa kale kalisi alladina yastami'una alqawla fayattabi'una ahsana namu aruteu bela mana eh ikiam be adomo karatu ko kale kasionale uno ko viene unuko uno ko yo memele ado yo ka kakide aljana kí a sọ̀lọ̀ bíbí pé ilẹ̀ kí a tó tọ́nà ẹ̀wọ̀n panu ẹ̀wọ̀n bíbí kì má yẹ lè bọ́ ní ọ̀nà tó ìfọ́ ṣeun kí ló tọ́nà ìwá ọ̀nà àbútabú ọ̀nà ẹ̀wọ̀n òun kọ́ lè bọ́ nukú lẹ́ àbí kọ́ lè bọ́ bọ́ nukú a tó tọ́nà yọ ìtẹ́ gbogbo èlé kó ọjọ́ ọjọ́ gẹ̀ẹ́sì ile kodoso maya madia jena mole matukata kuma gene ikiji makije una bai mushawara dialogue kilo la kwadu kwa mauna ora welo yoko yodumi aljanna duk ayele kome utitala moyoni dabal kuma ko wagidai achokolo bi ana aljana achokolo bi anu ko memele إرادنا فيها شكيو لمثل هذا فليعمل العاملين kó olùró mẹ̀mẹ̀lẹ̀ká tó yóò iná ìwọ̀njú àkọlù yí wọn àbáyọ̀ yìí yẹ́ ni àdáàlíká àdáàlíká wọ́n yí rúrùn tó lẹ́ni àmọ̀ṣẹ̀jẹ̀rọ̀ tó dẹ̀kú الظالمين الله يعني أولي لكشادو جوكو بفوك النكمة كديها ذلك خير أيضا إلا نادو جوينه na arata na asobenwu asukọlọki anọla ụlọ azẹ̀kúrì bíbí mọ́dọ̀ zẹ̀kúrì. azẹ̀kúrì bíbí lẹ́ ìsórí punishment ní ṣe gbogbo dókè rọwọ́ kẹdọ̀ màtí ẹ̀dọ̀ máa pé ilé ní máa ń le lẹ punishment máa wù jẹ ojú ọ̀nà ọmọ ayọ̀dẹ̀lẹ̀ ó lé lẹ́hàá bọ́n yàtẹ́ta. إنا جعلناها فتنة للظالمين على وينوري مكودو كده شجرة الزقوم إنا لله وإنا إليه راجعون نعوذ بالله من فتنة شجرة الزقوم نعوذ بالله من عذاب الله في فتنة شجرة الزقوم aláwòyẹ́ ni ó rí bíbí mi ṣe iná a àfìsìnàdán àmórí rẹ̀ bí ṣàkàyà mẹ̀síbà lè gbọ́ lè mìíràn náà mẹ́nà lájí àmẹ́nà lájí ó rí rẹ̀ ṣàkàyà tí ó mọ̀ ìṣàkàyà ó mọ̀ ń gbọ́ àkídà àbí ìṣàkàyà ó mọ̀ ń gbọ́ àkídà lè kidọ́la kidọ́gba wà ńgbọ̀là lẹ́dẹ̀. إنها شجرة تخرج في أصل الجحيم fitina ngoge fitina leta mi kafir ola ire ala yani innaha shajaratun o ligme godon kede o lo li bibi kaniti no ye orí ìdẹ́yì ìsórí punishment àmà káàbìrì òun ìtàkùrújú ìyàfùdù fi hospital jẹ ẹyìn ọ̀gánà òun náà jáhàn náà gbogbo páyé òun náà jáhàn náà mà tẹ́járí òun náà yìí bíbí ìdẹ́yì ọmọmọ máa fùdù òkú rẹ̀ orí ìdẹ́yì òun náà yìí jáhàn náà mà tún ní ilẹ̀ mìíràn. unai jana mami au kwe akimu ah, dipitina ngami kafiri zeten ingol sipitina nguma akidatan ngba kida ukedo no ya mi ama kafiri egbo ma gbo yo na o na ogagada ona imi ni kokoi wenyan yino bi omiyan yino yé gbàgbàgbàgbà tí ọlọ́ọ̀lọ́bì dákọ̀dọ̀ fígbọ̀ ọmúnẹ́ ẹnẹ́bì yín lọ kàtàkọ́ ọjí àfígbọ̀ ọmúnẹ́ ọmọ àjọ yín àyínà lọ́mọ dẹ́ ọmọdé àkọlé ewu náà ọlọ́yẹ yìí ìdínà rẹ̀ ọ̀là yọ ń gbà mo yóò yí wọn àbá kèrè unewe kuwemo ekane ngwaye fitina ya ma bati fitina ya dan besi mele nje olo yo kikeju emon eh na kuri da e e te o ide ta yi e yo ngene dan ke ke ke ke ke ke ke ke ke eyi anyi ɔlɔyɔ edo lɔyɔ tsokɛ edo lɔyɔ tsetia fitine ele dza bɛ kedze na ele de na nugo kedze fitine ele mi tse ebi sora to Allah alahu yani afa min hada alhadisi antum ta ajabon. afa min hada alhadisi ta ajabon.

ounuse yo paama donga yo yo ola kiwaya mukala yo yo yolita yo yo warasuli ounuse yo yo nugo nugo kuntum tattazihun onga bea dubuke yi maducha mo peli o oye ali lek meseba لا تعتذروا لا تعتذروا قد كفرتم بعد إيمانكم لا تعتذروا ويلا يوم ندوش كيبا من نفكس تو مدوا ماني جرمن قد كفرتم من كافر بعد إيمانكم بمن إيماني جنك إيماني ودي دمكو بي ويلا يوم ندوش كيبا من نفكس تو مدوا ماني جرمن قد كفرتم نمد كافر تدبال فتنة orí ìtẹ̀ngá máa káàbìrì fìtínà yé yóò dòdò rẹ̀ fìtínà gbé ma kéèdà màmúdù yá yín màgbé mọ́jẹ́ atọ́fìà yá atọ́fìà yá túnẹ́ orí ẹ̀là àdọ́mọ kẹ́ẹ̀jẹ̀ rọ̀ ewu ná ọ̀gẹ̀gẹ̀dẹ̀ ọ̀nà rẹ̀ àwòkọ́ amákọ̀ fìtínà yé yé hà ẹ̀ lè ẹ̀ẹ́. ìzá wakọ̀ ọjọ́ akùkọ̀là alùkọ̀yọ́ ẹ̀yà lè báàmọ̀ mauna yẹ́ ni làákìlú lé tàbí náà ọ̀yà subhanallah aya kìtẹ́dọ̀gbátákàlà òyẹ́ ni làákìlú na min shajarin من زكو لآكلون من شجر قدام ما لا لآكلون من شجر من زقوم مالكون هذا البطون إذا وقع ألقى الله قومه يعني وبيت شام لا لآكلون من شجر ما يجولي بيبيك ما في zakom ohun yẹn nìfẹ ináhùn làákìlú na mínú albutun làákìlú na mínú ha pàmáàlì ọ̀nà mínú albutun màá yá yọrí bíbí gidẹ màá yá jẹ ẹ̀kọ́ ìwò màá yá yọrí lẹ màá yá òpẹ̀kọ́ ìwò má amúdàbí yẹn ìṣúra kàdé òun iná sẹ́jẹrẹ́tùn ta ọ̀rọ̀ yóò fi áfìlẹ̀ jẹ́ ẹ̀yìn. أبروا للدى فرعها كأنه رؤوس الشياطين طلعها الروم كأنه رؤوس الشياطين إذا هو يامي بلي أبا أولو بيانا ممدا هو يبلي أبياني للكم أنا كما هنا بيانا فوني فإنهم

ẹ̀dù dẹ́mílẹ̀sì fìtínà eléyìí tí ó máa fi punishment àyànnà oyún mọ́ra punishment olólòlòlò yóò lélẹ̀ yóò lélẹ̀ aláwọ̀ akadẹ́ wọ iná òmìnà àkìlọ̀ ọ̀nà mìíràn àmà ọ̀láyìn orí ìkẹrùn dábò yìí ìbílí yìí máa yàn jẹ pẹ̀kọ́ ihò dẹ́m làákìlọ̀ ọ̀nà mìíràn máa yàn jẹ pé orí gidẹ́ ẹ̀jẹ̀ máa ń yàn jẹ pẹ̀máàlì ọ̀nà mìíràn àlùtọ́nù. máa yẹ máa wíwà pẹ̀kọ́ dẹ́m ìwò pẹ̀kọ́ lẹ́m ojú olílẹ̀ máa yẹ. tó dábàlẹ̀ olílẹ̀ èèyàn e, lẹ́sìn punishment wọn lẹ́wọ̀n ìṣẹ́wọ́n máa adàbí tí ìzà wọ́kà ìgbé kàpọ̀ ìyà ìyà àyè aláwọ̀ yàtà yàyà fifty one and fifty two túmọ̀ ìnákùn ayọ̀ ha. ثم إنكم أيها الضالون المكذبين كذبون ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زكوم فمالئون منها الفتون أكفو الله يعني ثم أمت إنكم لكم الضالون المكذبون أمين فبين إلا المكذبون أما الرجل لآكلون من شجر من زقوم والله هو اللي بيبي ما دو زقوم يتدر من يعود ذلك punishment ẹ̀yẹun lẹ́pọ̀ mẹ́rin òun náà mi ní alùpùpù máa yẹ pẹ̀pẹ́ ìwò dẹ́m wọ́n lè yá tóbi la fìtínì ayẹyẹ ìnáwó yín mọ́ra dẹ́ fìtínà ń gbé dọ̀la ọ́ olílẹ̀ dèmi edoli dèmi fìtínà kejì sónú gàzába méjì wá fìtínà ọ̀la méjì lẹ́dẹ̀ that is spiritual and biological trial spiritually mamoro yodu demi ijenga kanyana ijenga kanyanya na uyumola eh kanya kanya na uyumola lo usuri mawenyaje that is biological trial ومالئون منها الفتور ọjọ́ kíkọ́ lẹ́kọ̀ọ́ náà ọjọ́ orí ìdẹ́yìn kọ̀ọ̀láwọn akókọ̀ọ́láwọn dédé kú ma yẹ máa ń yẹ ẹ̀pẹ̀ kó ìwé sọ́kẹ́lẹ̀ náà orí àti òun náà rìn àwòdù kó e náà mi káàbẹ̀rẹ̀ mọ́tò yẹn dza kí káàbẹ̀rẹ̀ kẹdàn jẹ̀dọ̀ kú tutù kí wa mi ọlọ́yọ́ di gẹ̀ẹ́sìá ọlọ́yọ́ di gẹ̀ẹ́sìá máa ń mèdì pé gọ́dúmèdì gbé gìnnù báyìí tó lè rẹ gọ́dúmèdì kó tọ́ pé ń gọ́dúmèdì ti yọ yìí àmọ́ mi ò kì á rí dọ́dọ̀ mi yìí ẹ̀ ń dò rí dọ́dọ̀. torí yìí jẹun ẹnẹ́gà káàkiri. àwọn máa wọ́n yóò gbà wọ́n Nna ọ̀hún produce omi ẹ̀rẹ̀ sọ́dọ̀. AP air condition ẹ̀ produce ẹ̀ produce ẹ̀rù dọ́dọ̀ kìí un eleko una pambeji anu payo tule daki produce ndure una pakma hogili une ki a produce AC une ki a produce refrigerator refrigerator kosi friji ndune ki nu payo tule re kai una panu payo le una panu payo ki ne ki produce ki a du una friji ukpayu lile cha tukpayu na pale unga producer dodo ice block ice water unga produce air conditioning uneki nukpayu tuna pale una mamedi eh. abile ko yo kide umakide yóò máa dúkọ̀ ká dún ká mẹ́tò máa títí kí ni ṣe yóò máa títí kí lẹ̀ ń ná kí tùpá ńlá la produce ice water abẹ́lẹ̀ kọjú àkíní ewu náà lórí ìṣòrí àzáàbà kò ńlá produce ẹlẹ́kọ́ ewu náà kí a fòdó àkúnná máa nẹ̀rọ ọ̀lọ́jọ́ làkọ́ gbòǹde lẹ́tà wọn àárí ńnàmà nù báyìí ìnìkejì bíríjì kéde kí na, báyìí náà o báyìí lẹ́mọ̀ àgbà mi máa lò nálẹ̀ dúdú mi máa lò nálẹ̀ wí òun náà fanigidá kòkó wọn yíkì àti bíríjì. ìmọ̀lẹ́ kàmi káfìrí jẹ́ mi ní fìtínà wọn. aláwo kì í máa nà ẹjọ́ dùn wọn.

mgbe malion sandanduka ọkpa okpigbe mana do pabo suna ide me baba me we ka una ta me ka ye ajan ko awo ba be wa ne da yin yo mo he mo ojo e ko awa daga to o ma ka ko nu da yi a ma lo ojo ki be na ojo ki be na wa nkiri ma du pala ki ẹ̀yìnẹ́tì kẹsẹ̀ tí wọ́n wá ní ẹgbà yìí àkèrè yóò ní àkèrè díẹ̀ díẹ̀ yẹ̀wìyẹ̀wì ẹbí wò post ẹni ìdí nẹ́tì kì wá wà lọ kíkú gbọdọ ọgbà níbi muhammadu kìkà jẹ́ sallallahu alayhi wa sallam. tó kayo gbogbo ma ń lìzọ akiri ọ̀nà tó yí débùlù kọlà gbógi nù ma tán báwo ma yí zi ibi gbogbo jọ gbogbo ẹni kí wọ́n jọ kọla ma gbogbo ọlẹ́ẹ̀mán ń gbẹ́nu òkùtẹ́ ẹ̀kọ́ kìtì ìwà ìgbà ní ẹgbẹ̀ mìíràn báyọ̀ yìí ọjọ́ àkíní orí dé ohun náà ìwòkó àmìká mẹ́tìmọ́tì yẹn ẹ àgún nẹ́ẹ̀kì á produce ice water ice block òjú ẹ̀rọ yẹn nẹ̀ nẹ̀ mẹ́rin ẹ̀ ń ga produce wí kúnná. una produce mi eyi le ọ de to oyo ki ma ne rejo de wa eh to emi ayo meni qalu haka annahu ruhus shayatin oyo da bo yidi o ma de imply what are they what to imply there oyi ma ro enwe da bo yidi ori sejerati zakum yanga أماما ونايمي ويانا أماما ونا أعوذ بالله من الشيطان الرجيم من ذيك اللسان ẹ̀rọ orí ẹ̀ka mọ́má ìyá náà yẹ onúgòjẹ́ ohun náà ń gbogbo ẹ̀rọ mọ́jọ́ mọ́mdá ó yẹ bìlí láìra ìlọ́wọ́ agbóhùn báyìí láìra ìlọ́wọ́ orí ẹ̀ka mọ́má náà yẹ mọ́mdá ó What Allah is implying here. ma wo yẹn èèyàn ń wá ìfúráánì ya bù yàn ẹ máa ń lọ èèyàn ìfúráánì. ẹ gàbóbulẹ ìzẹ́mọ̀ náà níbi ìṣúrẹ́tù yusufu ẹgbàmọ̀dé júdà níbi yusufu kì á فلما رأيناه فلما رأيناه وأك فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاج لله ما هذا وقلن حاج لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم lẹ́ni falẹ́mà rọ àìnáwó éyú màdúdá níbi yúúsùfù wọ̀kọ́ta àna àìdí ọ̀húnnà ewu ìyàn níbi yúúsùfù ma kéjúrú àgọ́ àbáyì apple kìdé ọmọ màná bẹ òjì màná lé ọgọ́ yìí mbẹ́ kìdé ọmọ màná pùlà kọ́dọ̀ ọgọ́ yìí màmú gbẹ̀yàn ọ̀làmà sọ̀rọ̀ màá lé ní ọ̀rọ̀ kólókó wọ́n yà yọ̀rọ̀ kólókó wọ́n bàbá yọ̀rọ̀ kólókó kólókó mọ́ màdódó túrújà tọmọ yáárí odò ìṣokọ tìmọtọmọ otúrújà múdọrọ kólókó gbé rẹ otúrújà jọrọ kólókó dó apple dọmọ màná lé ọgẹnẹgidẹ màmú gbẹyìn ọlọmọ tó dí ìgò níbi yusufu èyí lẹkùn màlí tó dùn ún lọhùn màdé ní ewu òyìn ún máa hàn dà bẹsẹrọ kai unyogi da unyoyo na wila dai in hada illa malakun karim eh maduwe mami atadulo maduwa yanu dulo iyanu na wila dugi yoga deno illa malakun karim bagi malakun ejibudi yojima àti ìgbà tó máa ń mú ọ̀rọ̀ òyàn òyàn yóò tabalẹ̀ malaiku ma dawo ma wo yẹun bíbí bí ẹni tàbẹ́lì ìbílí ma dawo òye ńà mọ́ máa ná ma ebili yé ìbílí rẹ̀ ọjọ́ dágbe kpo nẹ̀bí ẹ̀tọ́ lè pa kókó nẹ̀kí mú ọba lò ńgbè yà bí àwọn lọ. ya bà ìlò pẹ̀lú ilé wú tákì bà ó ewu <laughs> ewu dùn mà ó kí bà mo máa jẹ́ òbá lọ ọláhùn ó yí ò mọ ẹ̀yìn ò jẹ yẹ́hún ẹ̀yìn ò jẹ tọ̀gọ́yán la máa yẹ́hún ìgbàdẹ́kọ̀nà bọ̀ tọdún mà dì ní àfúnmà ṣe dígbà mọ́nà lórí mọ̀ ó yí ò jẹ yẹ́hún ẹ̀hún kọjú ọ̀tọ̀nà ń kì jẹ́nẹ́ máa dẹ̀bí ẹ̀nà wọ́ òjèkìtẹ̀kì òjẹ̀wò ó yé bìrì èbìrì ọ̀nà kọjú ọ̀ṣẹ́ papọ̀ ò ìbìrì ìbí ẹ̀nà tìlẹ̀ ibiri biene ma se biri lagi ya biene ngbo ma ko bi àwọn lan to le papo ojiwu àwọn ki ayo to le ya ti malaiku ma hadha bashara in hadha illa malakun karim mo ma wo ye ngo ju ye mo ma una mani kal oha ka annahu ka annahu ru'usu shayatin kó jọ́nà ìdánwò yé bìlí lọ́gbà ìlò lọ́wọ́ ìṣe ewu yanwu kí awo yi yanwu iyanwu wo mu minɛ kó te duke wu ki da kɛ kɛ ka ɛ ka mɔmɔ ɔmɔ ɔmɔ kékeré ɔmɔ nu bɛlɛ ɔmɔ dɔmɛ guanka ɛgbogbo bi akpa bi yɛ ɔmɔ ŋe oyi náà yɛ mɛ ìdábò bìrì wọlé ìyá ɔbɛbɛ lẹ́ẹ̀ ẹ̀bí ẹni lẹ ìrànà mẹ́lòó tabali tabali tabali tabali. Àgbà ni kó iná jà ọ̀nà ha fitinà sálì sọ̀lì ní àìlẹ̀ tí mẹ́ kó na àrùn. Ẹ́ Tòdàbálẹ̀ lè jẹ́ ìṣòro tó ìṣòro àyà 60 ọjọ́ kan lórí ìdílé yìí يعني وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة ملعونة والشجرة الملعونة في القرآن أولي بيبي قدونا موي إلى القرآن أولي بيبي قدونا موي ما يدوم بوكا يهونا كاي قولي لول كان قدو إلى القرآن ونخوفهم أمدنيا مكافروكم amma na dunyi moko la fama ya zida hum illa togoya nan kabira ina do tumu da foto man tede e to no yo ba na na na na na na ma ya foto ma ke ma ya wo ko ga ya de jude wai wal ni azu billah na'am ثم إن له عليها لشوبا من حميم ثم ثم إن موضعهم لإلى الجحيم ثم إن لهم عليها لشوبا من حميم قولي ما دوما الله mo ẹ̀rọ orí ìdá ìlú ọ̀rọ̀ òpẹ̀kọ́ dẹ́m mọ́wọ́n lè kàdó yé lẹ́nu túnmọ̀ iná alẹ́ ha lẹ̀ṣù báyìí wọ̀lá ìmọ̀ wọn ni mixture inú mi kílẹ̀ dọ́mọ̀ máa ń yá mí ìsìn pàwọn máa wọ̀ ṣúgbà máa mí ikéte agbè kíkọ́ ọgbà ọ̀nàbọ̀lẹ̀ ọgbà ọ̀nàbọ̀lẹ̀ máa ma pé pa máa ti zina màmá tó gbadá máa kó akárọ̀ bọ́yọ́ ní wú omi máa lóyọ̀ ó lè ti mi إلا ما هو ما تقول يوي لشوبا وفي قراءة لشربا إيه قراءة لشوبا شوبا مكشر شربا أمي أمو من أمي بيبي كي رواية قراءة منه min hamimin kwe omi yake ana jajaja bibi ole shuban omi mixture ekuma ikpo ewu nagi ana jajaja ma omi lẹ mọ fẹyìnà kó tuma ina marujẹ ahun lẹ ilarujẹ ayin bi mọ omi do ma mọ kàn kọ kú mọnà domi gidẹ mẹrọ ma àrètò gidẹ bọ àwọn ìbọ̀ eyu máa onúgbà ilé eyu onúgbòlógbò òkú àtẹ òkú ọ̀gánì ọ̀rọ̀ lókè dìtẹ̀ ọ̀yẹ̀yẹ̀ pé ọ̀rọ̀ àwọ̀ ìmú yọ ìyá pé ọ̀ omi màáyánmọ́ímá inna marji'ahum adabituma la ila al-jahim euna ma mo kuma da yalo ati euna ma kuma ko du we ma mo mi ta en ji Allah wa ke suratu rahman yatufuna bainaha يطوفون بينها وبين حميم آن نعم فبأي آلاء yasubuna bainaha made hunala majo masdeku ya bakiti makuma jale tata le togane wa baina hamimin barom yake ana jajaja an omi jajo bibi madu madu yamma ma ma ma ma ko da yuna wo gaga da una go kuma ko ojo kitaji akwai masiba una mana jeje ka te go madu majuna mani mana ẹ̀rùn kàdọ̀ ọ̀họ̀ kí àjẹun adé àmọ́mọ́ ọ̀nà ọjọ́jẹ́ kàdọ̀ ọ̀họ̀ ẹ̀wọ̀n lánìmọ̀nà kúmẹ̀ àgbọ̀ ẹ̀rùn kàláwọ̀ áka ìmí ẹ̀wọ̀n lè tó gbó káyà لا ولا يغني من amomona le salahun ta'amun manola yau ola to madomani illa min dari'in sai dai kai keke ori keke bibi mebi tolli sajarati zakumi lawan joriya bi keke la fitiramu لا يثمن إذا ما يهون it nourish it will not nourish the body إذا هنا ما لا يهون ولا يغني من جوع yàtọ̀gbọ̀ ebi mọ́ ohun ináwó àlò ẹnìkẹ́ dúdàbí amọ̀làkó ma òkè gbólóhùn ma nẹ́dàgbọ̀ ẹnìkẹ́ gbàdàbí sédèkà òye káà òye ẹlẹ́tẹ̀ sọ̀rọ̀ tẹ̀ bọ̀rọ̀ yìí ma yẹ eh, hmm? ma òye òun lẹ́yẹ ẹ wàlá yẹ káàdù ń mánìkẹ́dù yẹmi ní mánìkẹ́dù rẹ̀ díọ̀nù yẹ tẹ̀jẹ̀ àwọ̀ yẹ káàdù yìí ويأتيه الموت من كل مكان وما هو بميت يعني يبي كرة إن كرة تدي يهو أنقا يهو أنقا كو imal imo ọkọ kẹńkà màdọkà bùkà mbókì dídá yìí amáwá yìí àmàmọ olùkẹ ẹyẹ àmàdọkà bùkà ẹyẹ àbùkà ọmọkọ yẹn gbìtì onúnúnúnú kìbẹtẹ máa gbìtẹ rẹ okunu mẹ́wàá bọ̀ yẹn kéde yọ. àmọ́ ẹ ya gbọ́dọ̀ àbúkà ọ̀yẹ́ máa lè sí àyàká mẹ́ya mi àbúkà yáyá dàbúkà mi mi ká nǹkan mọ́. ìmúdà mi tó mègè yọ àbúkà papọ̀ ìrà mi káwọn fi yà ọ̀rọ̀ yìí ìkáwọn mi tẹ́yẹ̀wò yà nígédò mi yewu tòun tọ̀yàn mọ́mọ́. ọgẹ́lẹ́ ìyájú ìyàwó máa kàn tẹ́tẹ́ máa kú kò máa kú tó yẹn àwọn ìyàádọ̀ yẹn padà ìpayúdúkọ̀ yẹn nẹ́kẹ́ fàmábọ̀yọ ní ẹ̀fà bọ̀ yẹn yọnu ọmọ táyínà má ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ níbọ̀ yẹn ìpalẹ̀ ìṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kì í ná tájì abọ̀ yẹn yọ. abuka yonu imo yoruba ujenga mama na gala ngide iyo ha mai majumo ha mani ke rani mani ke lumi mesi bela mu ajo ma ko ya hi jele tati bebele iya ne bun ngoma unan ajo ke koli naam innahu ẹ̀hùn tọ́lá kànyà kìdẹ́ yìí ẹ̀hùn dàkànyà yà kẹrẹ bá mọ̀mọ́ ọ̀nà pàkó ìdẹ̀lílẹ̀ òun dẹ̀ mẹ́gbọ́ ọ̀hún bókìyó bókìyó yàn gbé báwọn tó kìjà àkàrùn bókìyó wa ń àwọ̀ yún yún àmà àmà lọ́hùn آثارهم يهرعون abegi ayé wo náà rí báyìí wọn bí ìkìlẹ̀ yìí tẹ̀lé ni òní àmì yóò fi yó mí àjà ní tírọ̀kà dé wà yẹ àmà tó fi yó bí ọ̀làmù àmì àwọn ọjà ní tìgẹ̀ màmá gbọ́. àwọn atẹ́yìn bẹ́ẹ̀ fi yó náà gẹ̀ ẹ́ tàbí tètè tẹ́kọ̀ pàtàkì ẹlẹ́ nẹ́gà yìí olùmọ́mù kú jẹ́ ọ̀gàdì ní ilé mi ọmọ ẹ̀ àpalọ́ nítorí ẹ̀ títí jẹ́ pọ̀pàlà sí ìgbẹ́gbẹ́lẹ́ lẹ́yìn ìlọ̀lọ́ ẹni wọ́n níbi anya níbi ulu yẹ ṣe ìdí yìí yẹn má ní

ẹ̀wọ̀n yìí yóò yà máa gbọ́dọ̀ yìí yóò yà máa dámàbà òkúta bí gbélé lẹ́mlẹ́mlẹ́m akátàkàtà ilé lòdà lòdà lòdà abìlàmáyà nìjọ yìí rẹ̀ ẹmu dábàá wé yìí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ kọ́lí tẹ̀wọ́n ká jòkó tòtó mọ́yán láwọn maka alu ata ẹgbẹ́ kí wọ́n kọ́lí yọ ẹ̀ ẹ̀ òkú yọ ẹ̀ dẹ́kun òkú yọ ẹ̀ kẹ́kọ̀ọ́ mẹ́rẹ́ tòkòtà yẹn ní gbogbo ẹrí yẹn yọ ẹkẹ irú ìgbà gbogbo má jọ mọ àtùmọ̀bì yẹ kẹ́ńgà mẹ́lẹ́ yọ àwọn ẹ̀yà kẹ́ńgà mẹ́lẹ́ rí yàn yíyẹ láìlà ìlànà tí àmẹ́kùnmẹ́ kórìyàn ní gbogbo yẹn ńlá kórìyàn àmẹ́kórìyàn ní gbogbo ńlá kórìyàn. àpàkó dà sí ẹkú bàbá ẹ̀ onígbònígbò ẹ̀ òun yín kọ́ yín kẹ́ni dodo ọ̀rọ̀ àti ẹ̀kọ́ tákàtì ẹ̀wọ̀ yíwò yìí. ẹ̀wọ̀n yìí búlọ́ọ̀kù ní ẹgbẹ́gbẹ̀mú di ẹ̀mú ìyá àká máa kọ́bíyàn ẹ̀mú dàgbà ń kíkura a àkà wọn wa àmọ́ káàbìrì màá yá rí báyìí òun náà dẹ̀líìlì mu màá wá lé àmà támà màá dọ́wọ́ náà ẹ̀ kẹ̀kẹ́ dìbẹ́ fún ma kó náà ẹ̀ fún wá àmà wọn ti bá yìí àmà wọn ọ̀dù tẹ́ni ẹ̀rẹ̀ yá lẹ́ àmà wọn àmọ́ aṣọ tó wú kẹ́hùn bóbi yọ ẹ̀dẹ̀ mẹ́ bọ́ọ̀lù àyíyànyàn àmọ́ aṣùpọ̀kù tó dẹ́hùn bóbi yọ mẹ́ gbọ́ àmẹ́kà máa támẹ́ ọmọ yìí mẹ́ dá wọlọ́wọ́ òkèkélé bàbá mẹ́ máa wẹ́gbẹ̀ ndé wẹ́gbẹ̀ ndé wẹ́gbẹ̀ ọmọ gẹ́lẹ́ ẹ̀mú bóbi yọ ẹdúgbẹ̀kẹ̀ yá nẹ́nẹ́ kẹ́ gbẹ̀kú bóbi yọ yẹ hàn mọ́ tó dọ́gẹ́lẹ́ wọ ẹkú ẹ̀kú ọmọ ma wá rí ọmọ àdá ma dọ́ọ̀nà ìlà kẹ̀kẹ́lẹ́ ma kọ̀rẹ́kì ìlà ìyá ma dá ìgálàpọ̀ léwu pèjà yóò ní ọmọ ìyọ̀yàn ìgbé yìí má táwọn jẹun ìmá táwọn ẹ̀fí dá láti yé má táwọn ẹ̀fí dá màkà igi àtàwọn ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ kàtàwọn ẹ̀yọ ọlọ́ọ̀ táwọn kọ̀rẹ́kì àtàwọn ya ìyọ̀yàn ọlọ́kàtàwọn ẹ̀yọ wọn jẹun àtàwọn ìgbàmọ́nà agbó ogórí ìgbélé. atọ́ngọ́m dẹni ẹ̀họ́ ọmọlá tó ọmọ òun wájà wọ́n jẹ wí ńgẹ́ngẹ́ bí ẹ̀bí ẹ̀nẹ́ kàmá dáṣe kú ìgbélé ìgbèrè ìyàn ní àmọ́mọ́ ọ̀bì ya gbókèrúgbé bí ó dé gbóbi yóò ká dọ́mọ́ éwo kàmẹ́nẹ́ kàkọ́ àmì yìí ka àmọ́ ìgbọ̀lọ̀ bí àkìjẹ́gìrẹ̀ àwọn ọdọ́ ìwé ìjọ padà ń aṣọ yìí yí kù ń a máa pàdú yìí àmọ́ ìpẹ́ ìgbè lábìlá lẹ́yìn mọ́ ọ̀tọ̀ yìí ìkókó yìí wọ́n yẹ́ mọ́tò yìí tọ́dọ̀ ilé ìré mú yẹ wọn yọ́kẹ́ yọ bí ká là ń pé ìmẹ́mu ní ìmẹ́mu ẹnkì àríyàn ló ewó kì àpéwó ohun àmà ṣẹbọ òye mítìnù yéjú àmà ṣẹbọ mà yá mà olùmọ́mù gbẹ́mù kẹ́yìn olùmọ́mù ẹnu ẹbọ ẹ máa hàn án bẹ́ẹ̀ lè kẹ́ lè kú kàmẹ́ má lè yúmọ̀ ní kàmẹ́ mú lójú ẹmí màkẹ́ na ẹbọ mẹ́rẹ̀ ọmọ yìí àgbà mọ́ olùmọ́mù wọn kò bá nà mọ́ tóbi nínú gbọ̀lọ́wọ́ bá máa ṣóbi láìlà ìlọ́wọ́ sínú tí ológun bá máa ti jẹ́bọ́ ká máa yá iná mẹ́fì a máa dé ebú a máa yá iná mà agbo yí a máa ṣòyí yí ó yá ní ilẹ̀ mọ́múdúdá yín kú wẹ́dẹ́ mi àmẹ́ ajá máa nà mọ́ ọgọ́ yìí mọ̀númọ́ kẹmàrọ́ la máa bìbíà mọ́ ọ ti sòlò ẹnẹ́ máa. ẹnì ká máa pa wá yìí màmí káfíìrì wá kó ayé adéjúrúmá dẹ ọbẹ̀lẹ̀ mọ̀ yí dọ̀ ọdẹ mà déjúrúmá làmà wọn tó lóògùn bá mà tó dé. màkó yóò wọ mẹ dẹ yi yíyá mẹ ń wó dẹ lẹkẹdẹ àmà ká dẹ ní ya wa, ene kama dùn

ẹlẹ́mọ̀ kọ́bí àtàlẹ̀ hàǹgà ó dé kàmẹ́ ó dà yòrú kàmẹ́ má ṣe ní ó dà yòrú kàmẹ́ kàmẹ́ kọ́ ṣe yìí ẹnẹ́kì á lè gbogbo àwọn atọ́gbọ́ ọ̀hún bó kàwá ó dè lọ́kàmẹ́ má ṣe ní ẹjẹ́ ń àkàyàn ọgọ́ ọgọ́ ẹ̀ka ọ̀nà ọmọ kọ́bí àfóńgó fọ́gà kátàkátà ṣé ẹ̀yẹ́ wọn ọ̀gá làdùn bìí. ọjọ́ ẹ̀mọ́ nẹ̀rẹ́ yóò dún wọn mọ̀nà mẹ́ gbọ́yọ̀yọ̀ ẹ̀hùn náà là ọ̀lẹ́ àmàṣodè pọ̀lọ̀ àìwá tó jẹ́ àkíní ó dè ẹ̀hùn ògbóòbìyọ inú ìdú díyàn ń ìrìn èlò lóde ògbóòbìyọ àmàyẹ́mú dùn wọn ògbóhùn gíga lókin àti ìnáwó àlùfó àbá òun ضالون ها وهم على آثارهم يفرحون ما وكر بما تم متني لا kẹ̀kẹ́lẹ́ kà máa ẹ̀lá máa támàlẹ́ wọ́n ti màá kó ma páyà ma támàlẹ́ màá ma máa támàkó ma níbi muhammadu a ma má bàgbàgbà bẹ́ máa ṣàbàgbàlẹ́. amúnẹ̀ ṣàbàgbà yọ yìí ọ̀lọ́dẹ ya ma dúbi ó mu yóò gbogbo gbogbo ẹlú bẹ́bọ̀ máa dé masalasi akárọ̀ bú ka jẹ́ alóyún bó ke masalasi tó dúkú la tó dẹ́ ń yẹ pẹ̀lú òde àbẹ́ màmá yẹ pẹ̀lú yẹ nukó kakuwa ke mbo ni tauhidi hii au yie tuyana kujungurugungu mbo iko kwa anna bema atudi kwa anna bema abili kau dowo kwa anna bema abe yimo lodo ane kinoma dada mi ye dada ka anna bema abo mai dada na lola yi masala zonzo akola no mai dada ujiji ya kunyi ẹnu ọ̀gẹ́ la wí masalasi ọjọ́ àtòyọ ọ̀la masalasi ẹlẹ́yà masalasi ọjọ́ wọn dẹ̀ yìí masalasi ọjọ́ dẹ̀ yìí wọ́kọ̀ ọjọ́ dọ́gbẹ́ dúpẹ́kẹ́ tí masalasi gbọ́kọ́ ẹnu abìdàdá aṣọ àjùrú aṣọ òdùgbò bíi masalasi gbọ́ máa kú ẹnu ọgọ́ kàkẹ́ ẹnu bí kàmẹ́dá ṣòbílẹ̀ lẹ́yìn ni òbílẹ̀ ojẹ́jẹ́ kàmẹ́yà kàmẹ́yà ojẹ́ láàfíà ojẹ́jẹ́ kàmẹ́yà ojẹ́ gbọ́wọ́ bẹ̀rẹ̀ masalasi ọjọ́ máa ṣàdúrà ọgẹ́ yìí. tọ́ alótọ́gbà. ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا إلا عباد الله المخلصين بارك الله فيك ولقد ضل قبلهم أكثر الأولين gaskiya aksarul awwalin oyi logoye yorodo bọ́lá kọ̀bọ̀láhùn ma ó lá dọ́gbátá kò pé òjà níbi wà níbi muhammadu wa. ọ̀bẹ́lẹ́gì alá kuma mudorobo na jahannama ma de yadu ebili de rata na ebili sukolo ebili kama lebe ngugo gijo ama lebe ngugo gijo ya ko yo kona ma yo hono wala qad arsalna fihim almunzirin gaskiya amadu weti a shakushe ma dai jama'a shi weti lanwa màdé jùmọ̀ ìwọ̀n dùmọ̀ ọ̀làdàwó jùmọ̀ olùgìtì olùgìtì lẹ́yìn ìrọ̀ àwọn máa ń wo amẹ́gbẹ̀ẹ́ àmì hísítìrì yìí hà nàlá òye ẹ̀ nìyí. فانظر كيف كان عاقبة المنذرين فانظر أتجوك ما أقولك ما لديه هيستري بيجي أسوجي أقول لك كيف كان عاقبة المنذرين منذكو أبتي منذي òtítà láwọn kókò màdùrẹ́ tí wọ́n mátàmọ̀ ó yẹ ìgbé ti ṣe é abòtítà lámàdé. yẹ kírèsì ìsìrè mákùmẹ́kọ òtítà láwọn bókìṣọ yẹ ìgbé ti ìpamọ́ onúṣọ yọ abòtítà lámàdé wàgò kẹ́kọ̀ọ́ yìí mú wa kí o àmọ́ orí kéke. ilé ìbáàdà lọ́ọ̀hìn mọ́kànlọ́sí. orí kéke àmọ́ àdọ́jọ́ ko mọ́kànlọ́sí. àbíkọjọ́ kọ́lọ́mọ àwọn jìkìtì fẹ́ ìhòòhò kó sami mú mi ní bí ọ̀mẹ̀mẹ̀lẹ̀ àmọ́ ti mọ́kànlọ́sí. ẹlẹ́tẹ̀ rẹ̀ wáyà kíra àwọn mọ́nẹ̀ àmọ́ mọ́kànlọ́sí. ẹnìtàkọ́rọ̀ mọ́kànlá báyìí mọ́kànlọ́sí.

annabi lutu kwabo yunwa yunwu illa ibadallahi al-mukhlasin ori keke amado kala la a be la oyo janga udo karabaman amanu be ki soje beti ha oyo kolo maka o wewe do kuma ne ito human o gbe golo ma gboti ogwu atapi dogma chedola iche omuman ogwu kpanye ogwu ogwu yele dogma yenyola educhon tamato ogwu mala oyo okolo maka gbaa biko yo lalekpo ya balai onye nihi wala kodi ولقد نادانا نوح فلنعم المجيب ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين

gaskiya ne bi nuhu shaduwa udo fala ni'mal mujibun ogbo kike nga ma jodo ana ja jodo inshallah wa ina ta ki jodo oh fala ni'mal mujibun ogbo kike al mujibun ama jodo amunu shojo magane ko owo hikimu dema uyeyu kimu dema ọjọ́ kọlan dọ ọdágo mú gbógi yíò dọ àníbi nù hù rẹ ojú dọ́ka níbi nù hù dọ́ì ábí dú dọ́lẹ̀ ìgè yẹ́ni kọ́lá rọ́bì látàzẹ́rù alàlẹ́ àrùdí. kọ́lá nùhù rọ́bì látàzẹ́rù alàlẹ́ àrùdí minal kafirina dayyara. kọ́lá nùhù rọ́bì látàzẹ́rù alàlẹ́ àrùdí minal kafirina dayyara. yọ̀ níbi nù yẹ́ni ó ọjọ́ dẹ̀yẹ́rọ̀ káfírí kàkí agbóyin látẹ̀sọ́rọ̀ alàlọ́rọ̀dì ẹ̀tẹ́ ìdúnú yanin tó dẹ̀wọ̀n. رب إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا إنهم إن تذرهم أما يسألك قونا ما جو جانبا قونا ما يكريتو جانبا yudhillu ibadaka mama madu ekola onu ge mai wala yalidu illa fajiron kafara yuma babyo mani sedi o ma fajiri o ma chikotu o ma pona kwelone o ma ma panyo yo yino yinyawo na kunya pati arepenti kipato la unteketa bakomo gele bi o ma ngewu amọ́mọ́ kò panu bàkà mọ́mọ́ gẹ́nẹ́ lẹ́mà bí dodokẹ́lẹ́ ọjọ́ ọmọ palo ńlá yẹn ni àjọdọ̀n abá àjọdọ̀n lẹ́yìn wọ̀nà jẹ́ iná wọ àhálẹ́ wọ àmọ́ wọn níbi ní òhò mbó ohun kùmà gbọ́ àwọn àwọn mọ́mọ́ wo minel kẹ́rìbìl azim pé ẹ̀dọ̀ wolowolo ẹ̀dọ̀ dúdú yìí lé kàbó ètè tá a dùn túmọ̀ ọgbà kọ́ ọdọ̀ wọ̀ọ̀wọ̀. ẹ̀dọ̀ wolowolo pẹ́ẹ̀dọ̀ dúdú kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ iye lele àmọ́ one hundred days for the deal but one day for the owner ọjọ́ tó máa nọ mà gbogbo wa tọ́ ẹ̀gbà kọjọ́ arẹ́jú dàrú máyì ẹ̀rẹ́jú dàrú máyì ìkẹyìn ọmọ gẹ̀ẹ́ ẹ̀rìn وجعلنا ذريته هم الباقين وجعلنا ذريته أمام كنو أو ما نبنوه كبوك دي أقوي أما تبوك ببجوجان إليه أن الله أكبر قالوا يما ينهي وتركنا عليه في الآخرين وتركنا عليه في الآخرين

ka omi kúmàṣà bó bíbí àbó màmá bọ́ọ̀lù anámẹ́nu yẹ gbìdì mbéèkì yẹ bọ́ọ̀lù ọyọ́ òṣùbẹ́ àwọn olùkẹ́yìn ọ̀lẹ́ ọ̀ma ṣe lọ́la máa yín ohun aláwọ̀yẹ́ ni alẹ́ fìl bí ná lè fẹ́rẹ́kẹ́ lè èkó lè akọ́ máa níbi ọyọ́ yẹ bọ́ọ̀lù anábì nùúhù. òyà níbi nùhù lẹ́ òwú kì yẹ gbọ́ làwọn lẹ́ ọjọ́ wọn wà tó má làwọn ta. سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين سلام على نوح في العالمين kó sálámà ọjọ́ ẹ̀bọ́ ọlá ọjọ́ kó wà ọjọ́ kí ó tó yà níbi nù ìyàmọ́nà tó kọjọ́ ti papò tó dẹ̀hùn ìyọ̀bàtà líńgàmà káàfìrí tabali ìyọ̀bàtà líńgàmà tó tabali ama ya tí ẹ̀kọ́ káyà níbi nu ọ̀bàtà líńgàmà tabali ugwu a ya ojuo ka idoyiwu amararo enwe ode amararo enwe ugbo ma dino yo ma wadunga jadino yo e makunna mo yo ki amudewe indirectly unama yo yo ki mudia ma amakaro bama bama gama adudo yo ashadino yo koyo ogalengo yo kanga medomo salamun ala nuhin fil alamin ngallahu yele katanibi nuhu kumeboyi inna kadhalika inna awaba kezalika dabal katinga bi nuhu made do batango una dudo otitala wajenga jimu be baba awu weba ogele nganya romenga malmo sinin amachu kolo amachu kolo kolo ngo chitudi ojo adanyo mu rabale wa maini e nga sadini torojo enya de judo bata enya de juda le ẹ̀yàn de yúdú òye kó bẹ́ òyà kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀yàn de yúdú ẹ̀dẹ́ òbó máa ń sòkò alóyè ilẹ̀ atádínà mẹ̀mẹ̀lẹ̀ náà ẹ̀yẹ́gẹ́dẹ́ ò máa ń dé oṣù wọn min ibadina dị na amadewa mbeki nukedo ha thumma aghraqna al-akharin thumma aghraqna al-akharin abeki jameno ye gwitu vebo omedu masukusha maso ya kẹun tó yàdí ọmọ àmàyọ tòdí ní àtọ̀pamọ́ máa yín abáàlẹ̀ pàmàtà àjẹrànjẹ máma gbágbá ẹnẹ kó wò sísun wọn do ẹnẹ kó àgbo àtàpì wọn do tàpì bàlẹ́bàlẹ́tẹ́ ìdẹ́n ẹnẹ kì rúlé dodo wòwú yẹn òkè náà wúlé rẹ̀ pétípétípétípétípétípétí yín mo wò mú ẹ̀skẹ́pù أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بارك الله لنا ولكم بارك الله فينا وفيكم وجزاكم الله خيرا جمعنا الله وإياكم في جنات النعيم في مقعد الصدق عند مليك مقتدر والسلام عليكم ورحمة الله وبركاته